rí ta ti ń yànnàná látẹ̀ẹ̀kan òun náà ni a pè ní ọgbẹ́ inú ìyẹn ọ́sà ìyẹn tó bá jẹ́ wípé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ni dókítà tó ti ń bá mi sọ̀rọ̀ látẹ̀ẹ̀kan àwọn náà ni dókítà Christy Adeleye tó wá láti ilé ìwòsàn Arise and Shine Long Life Center màmá ẹ̀kọ́ àtótónu ṣẹ̀rí ìfáàrà tí mo fi wọlé nísinsìnyẹn òun ni ìbéèrè tí máa béèrè àwọn tó ń gba àwẹ̀ bíríbírí kí lẹ lè sọ fún wọn lórí àrùn ọ̀sà mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti ń wò mí lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ àwẹ̀ dára o gẹ́gẹ́ bí olóòtú wa ti sọ wípé àwẹ̀ láti fi wọ́ ojú rere Ọlọ́run mo dẹ̀ gbàládùúrà gbogbo ẹ̀yin tẹ́ ń gba àwẹ̀ lákòókò yìí àbí tẹ́ ti gba àwẹ̀ sẹ́yìn yálà mùsùlùmí ni yálà kìrìsìtẹ́nì ni yálà àwọn ẹlẹ́sìn àbáláyé ni Ọlọ́run àwẹ̀ ní ṣe tiyín tì Ọlọ́run tẹ̀dẹ̀ ń gbà sí yóò dá yín lóhùn ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi o ṣe rí à ń pè kinní kan ní physical fitness àti ìlera ara wa ó ṣe kókó ó ṣe pàtàkì olóòtú wa ti sọ lẹ́ẹ̀kan tá a bá ń gbà àwẹ̀ yálà ọjọ́ kan la fi gbà àwẹ̀ ni yálà a gbà àwẹ̀ àwọn mùsùlùmí ni omi ni kẹjẹ́ ká kọ́kọ́ fi ṣìnù omi da ṣe rí òsófágọ́ọ̀sì wa ó ti lẹ̀ pọ̀ tá a bá ti dúró for five hours tá a jẹun tí tó jẹ́ pé itó òdẹ̀gbàbẹ̀ sọ̀kalẹ̀ sílẹ̀ omi la máa kọ́kọ́ fi sínú otherwise à ń fẹ́ wàhálà fúnra wa ìyẹn dúró bẹ́ẹ̀ àwẹ̀ ọjọ́ kan nìyẹn o àwa wà ní ààwẹ̀ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn kan lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń gba ti seventy days lọ lọ́wọ́ ẹlòmíì kò ní kọ́kọ́ mu omi at the tó bá wà gbà tán báyìí wọ́n á wá di pé ah ilé ìwòsàn yá àwọn tí ó jẹ́ pé wọ́n bá wọn gbà wọ́n á níṣẹ́ rí ń gbogbo àwẹ̀ yẹn tán ń ṣe ni ẹ̀mí òkùnkùn gbèdè rárá o ọ̀rọ̀ ọlọ́run pé ó láwọn èèyàn mi ń ṣègbè torí pé wọ́n ṣe kí ni wọn ò ní ìmọ̀. ẹ̀mí òkùnkùn ìṣá ẹ̀mí òkùnkùn ah, ah, ah, ẹ lórúkọ gan-an. so mo fẹ́ kẹ́ tẹ́tí sí dáadáa bá ṣe lè manage ara wa ní ìgbà tí a bá wà nínú àwẹ̀ rèé o number one a wà ní àwẹ̀ ọjọ́ mẹ́ta a break tá à ń pè ní biribiri wọ́n sọ lẹ́ẹ̀kan biribiri ọjọ́ mẹ́ta a ti bẹ̀rẹ̀ ní irú ọjọ́ ìní ọjọ́ kí lọ́jọ́ ìní ọjọ́ Tuesday ọjọ́ ìṣẹ́gun a bẹ̀rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun àwa fẹ́ parí rẹ̀ sí ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ la máa parí ẹ̀ níjọ́ tí ọjọ́ bá bọ̀ yẹn bóyá àárọ̀ aago mọ́kànlá ni àbágo méjìlá omi tó lọ́wọ́rọ́ ni o not ordinary water ó yàtọ̀ sí ẹni tó gbàgbé ọjọ́ kan ìyẹn lè mu ordinary water ó ṣe mí láàánú àwọn kan máa ń mu omi tútù mà wọn làwọn kọ́kọ́ fẹ́ fi kú fi cool body ewu ni o ó léwu lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká wá ordinary temperature water tá a bá rí omi tó gbóná àbí omi tó lọ́wọ́rọ́ tá a bá rí omi tó gbóná náà ó dáa a lè lọ ra àwọn omi tí wọ́n gbé síta níta níbi shop any shop ṣẹ̀wọ̀n pé òòrùn á ti pa kò sí nínú fridge ẹ jẹ́ ká gbé e ká mú a lè dá sínú cup ìwọ tó bá jẹ́ pé o ní ulcer irú èmi yìí sìn ilé ìjọsìn wa wọ́n fààyè gba àwẹ̀ ọlọ́jọ́ gbọrọ bíi thirty forty seventy lọ́wọ́lọ́wọ́ báyìí à ń lọ sórí forty plus ṣùgbọ́n bí mo ṣe jẹ́ ní ọ̀sà yìí kò yẹ kí n gbà á ṣùgbọ́n Ọlọ́run ti ṣẹ́gun ọ̀sà yẹn mò ń lo omi lásán ni màá kọ́kọ́ jí mu ni màá mu ní ni màá mu ní àkókò tá a bá fẹ́ ṣínú everyday omi nẹ ni màá kọ́kọ́ mu mi ní kọ́kọ́ lọ gbé fruit àbí ọ̀gẹ̀dẹ̀ àbí ọsàn gbọ́ mi ó léwu kó mú ọsàn tàbọ́sàn wẹ́wẹ́ bóyá o kò wá lọ́sàn wẹ́wẹ́ ńlẹ̀ ọsàn wẹ́wẹ́ gan ló burú jù nípa ọ̀rọ̀ ní ọ̀sàdé ó wà acidic gan. torí pé ó ní ẹ̀ẹ̀kan nínú. ó ní ẹ̀ẹ̀kan acid nínú. ẹ má jẹ́ àmú ọsàn tá à mú yìí náà yìí náà ẹ̀wọ̀ ọsàn tá à mú yìí ayé ta wà gbogbo ọsàn kéékèèké yẹn tẹ́ bá mú bẹ́ẹ̀ mí kọ́ èmi sì ní ó sì ní àsídìkẹ. èmi ò tiẹ̀ ní pọ́n dáadáa gangan tó kà á irú àwọn ọsàn báyẹn. kéèyàn kọ́kọ́ wá lọ fún mu ẹ̀rí pé eyín kékeré ẹ̀ẹ̀kan a ní esophagus yìí àti stomach wa ìgànnì ló léwu jù ẹ má jà ṣe omi là kọ́kọ́ ìyẹn wá dúró bẹ́ẹ̀ o oúnjẹ tó yẹ ká jẹ à olóòtú wa béèrè ṣó yẹ ká gbé ẹ̀bà àbó yẹ ká jẹ rice no a lè mu ògì a lè mu ẹlẹ́rìndòdò tí kì í ṣe tútù kó ra ní temperature water lára kó ní temperature ẹ eh, kó jẹ́ temperature normal temperature ẹlẹ́rìndòdò a lè ra mú sí tí ò wà acidic tó bá dẹ̀ jẹ́ pé ì tó jẹ́ pé ó wà acidic ni ẹ jẹ́ á sínú ife irú cup tó wà níwájú mi kí gbogbo acidic power ẹ̀ kó ṣe kí ni carbonate ẹ̀ eh, power ẹ̀ kó ṣe kí ni kó lọ. a dẹ̀ tún lè bu omi ka fomi gan la. a tún lè bu omi ka fi la ẹlẹ́rìn ẹlẹ́rìn dòdò tó bá jẹ́ òun lóhùn hmm. wá láti fi túnu ẹ jẹ́ ká fomi là á ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn wọ́n ń bi mí pé nǹkan bóyá wọ́n lè jẹ nǹkan ẹ lè jẹ nǹkan aláta fẹ́rẹ́fẹ́ ṣùgbọ́n mi ti wọnú. bẹ́ẹ̀ni lórí ti ata yẹn wọ́n máa ní kò dá kí ẹni tí ó bá ní ọgbẹ́ inú kó mọ ọjà ta yorùbá sì máa ń bọ̀ wọ́n máa ní ẹ̀mí tí ò jata ẹ̀mí yẹpẹrẹ ní irú èmi ní ìsìn bóúnjẹ ò ta mi ì lè jẹ màmá ṣé ẹ ṣé tòótọ́ ni wípé ata ní ìpalára lórí ẹni tó bá ní ọgbẹ́ inú. ẹ ṣe ṣe rí ọgbẹ́ inú mo sọ́lẹ̀ kan mo ló ní stages àwọn ọgbẹ́ inú ní bleeding wọn ti gbọ́dọ̀ já ata ni. ìyẹn tó bá ní ṣe pẹ̀lú tó tẹ́jẹ̀ tí ń dà nínú. ẹ̀ hmm. tó ti ń sọ fún pé lọ ṣàyẹ̀wò tó le pọ́nrán hmm. àwọn àyẹ̀wò kan ńlá kan wà tó jẹ́ kó le pọ́nrán ni tán máa ní kó lọ ṣe wá àwọn yẹn àwọn ní bleeding wọn gbọ́dọ̀ jẹ nǹkan aláta. ìmí gan wà tó ti máa lu hò tí ìfun yẹn á lu perforation. pa tó ti wà perforated kò gbọ́dọ̀ jẹ ẹlòmíì báyìí tó bá stool báyìí ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ nínú nínú ìgbọ̀nsẹ̀. jẹ̀dí lẹlòmíì máa ń pè ẹlòmíì tó bá yàgbẹ́ tó rí ẹ̀jẹ̀ ń bẹ̀ á ní jẹ̀díjẹ̀dí ni. ó lè ọ̀sà ni àwọn chronic ọ̀sà ni. à ń tẹ́yìn bá hmm. mọ̀ kò mọ́ ni màmá. ẹ ṣeun níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé òun.